èwo gan-an ni mo ṣe tẹ̀lé láà àlẹ́ ẹ̀ ní dáríjì mi. bàbá náà máa mú ètò lára máa mú. níbo ni ẹ̀mọ̀ tó ń gbé tó ń jẹ sí àwọn tó láìka láti máa jẹ. you need water? Ah! Mama Sorry, sọ yín Officer! Yes ma'am. Where are you going? Yes, I'm, I'm coming. Are you running from the door? No ma. Àlọ́ ń gbóná fún mi tó ní tọ́bẹ̀ So Sọ fún mi. Kí one. dé tó ń wá mi? tí mo rẹ́ kẹ́ ẹ mà ní pé tí ọgbọ́n orí bá ti kó ọgbọ́n inú òwúlò mọ́ bójú bá ti fọ́ di dandan kí ẹsẹ̀ yìí kó ṣìnà. ó lè ti bá wò wọ́n ní àwa ò jalè o ẹ̀tọ́ wa tó wà lọ́wọ́ wa òun bọ́ ṣe là ń gbà. Ah! ṣebí kan lẹ gbèsè tì í ṣé ẹ mọ̀ pẹ́rù wà ní ṣé mo ní láti rọ fáńdù yín sí kẹ́tọ́ bọ̀ sílẹ̀. ẹ tó fẹ́ gbélé. ẹ má lè fi sílẹ̀. mo ti bọ̀. oh my office oh, oh my office why are thou come. ìwọ ni ọmọ ìyá méjì rẹwẹlẹ ni ọmọ ìyá mẹ́ta ti ní orí èyí tó kọjá ìwé nìyọ.